ìgbà yẹn wọ́n ríran sí bàbá yẹn náà wọ́n ní kí bàbá yẹn pé kó ṣọ́ra kó má bàa pọn kó pósí òjijì fún ọdọ bàbá Lámídì bàbá wa kábíyèsí bàbá wa ọ̀run rẹ yín o ọdọ bàbá ti dàgbà ṣùgbọ́n tí bàbá náà bá mú un lò ní ó ṣeé ṣe kọjọ kú wọn máa ti yá ọ bàbá náà fojú di ni ṣebí màmá náà ríran sí Lizzie náà. Is means màmá ò ríran ni ó mà yà mí lẹ́nu ta lọ́lọ́run ò lè fi nǹkan hàn lójú wọn kábọ̀ bọ̀rọ̀ èmi kọ́ ni mo rí nǹkan wọ́n pè mí ni mo dẹ̀ ṣe ń sọ mo tún sọ bí mo ṣe sọ yìí tí gbogbo ẹ̀yin ọ̀tá yé mi tẹ́ẹ̀tẹ́ tó dé fojú wọ̀nyí wọ́n náà ṣe máa pa irun nìyẹn èmi ò rìgírẹ́tì pé mo sọ torí tí ìbá sọ ọlọ́mọ jẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa ẹ̀rí ọkàn máa jẹ mí ni ìwọ tó o bá dẹ̀ ti ní conscience tó o bá ti lẹ́rìí ọkàn o ò ní fẹ́ ṣe wà o ò ní fẹ́ hùwà aburú fọmọlà kejì ẹ tó bá gbọ́ nǹkan nípẹ̀ sọ fún kó lè ṣe kíni kó lè súnra kì òun mo ṣe ní mi ò regret pé mo sọ bí mo ṣe sọ yìí ọlọ́run tún fi ojú ẹ̀yin olórí burúkú ayé mi ẹ̀yin ọ̀tá ayé mi ọlọ́run tún bá mi fojú níwọ̀n ni torí tí mi ì bá sọ báwo mo yẹ fẹ́ mọ̀ pé olórí burúkú yìí ń ṣìkù sẹ́yìn mi ò lè mọ̀ tẹ́lẹ̀ yóò bá ṣẹlẹ̀ báwo ni tòkun wọn ṣe fẹ́ gbójú jáde so bọ́lọ̀ ṣe máa ṣan lẹ́nìyẹn gbà mí nǹkankan ló máa ń mú sábà bí nǹkankan wáyé bọ́lọ̀ ṣe máa ṣan lẹ́nìí ṣótiyé ìwọ tó bá ka kùránì tó bá ka kùránì yé wàá mọ̀ pé bọ́lọ̀ ṣe máa ṣan lẹ́nìí so táwa ni ìwọ tó kún bọ̀ ta ní ẹ́ ṣé ọlọ́run ní ẹni tó lè ríran sí ẹ ẹdẹ ẹ̀kọ́ tó ríran sí ẹ wàá gbé e ṣépè ta ní ẹ́ tó lè ríran sí ẹ òun mo ṣe ń tẹnumọ́ fẹ́ pé rìkíṣí tó di mọ́líkì fún ẹ̀dìyẹ ni òjò lè fojú bó ṣe wà lọ ó wá ṣe ṣóò ìwọ tó kún bọ abọ́dẹ rìn ó ṣe ṣú ẹ lánàá ṣó ọ̀f ṣe ní tó ṣe ní ó ṣépè fọmọ ara ẹ ń bẹ láìsọmọ mo máa dá ìpè ẹ padà fún ẹ máa dá ìpè ẹ padà fún ẹ wọn ò fi ìpè bẹ́ẹ̀ mi ṣeré torí mi ò sórí ọlọ́wọ́ àti ẹ̀wọ́ la pé mi ò tiẹ̀ ní ẹ sínú yẹn ọlọ́wọ́ àwọlá pé mi ò tiẹ̀ rí tí ẹ rò wọ́n tó kún bá bọ́dẹ̀rìn yẹn èpè ajá tínà èpè ajá wálé èpè ajá hànà àtọ́jú tó ti ń show off shame, mu ẹ ṣó mọ̀ pé tóyìn adébítò jàre lójú ìwọ tògúnbọ̀ ni mi ò lè kí ẹ̀ òbínú ẹ̀ nìyẹn ẹ̀yin èèyàn tẹ́ bá rántí ìgbà kí lórúkọ lady ọmọ ìyàwó Láre Tẹríba yìí kí ló máa ń pè ó tó máa ń pè ní ọlọ́mọ plenty ìyàwó Láre Tẹríba tẹ́ bá rántí ìgbà yẹn èmi àti èèyàn kan lájọ ń jà gbà yẹn ọmọ yẹn dá sí ọ̀rọ̀ ṣóò tí mo ṣe fún un fún ẹni yẹn mi lájọ ń ọmọ yẹn já sí ọmọ yẹn ṣépè ìgbà tẹ́mi wá dé èpè tèmi padà fún tó ń máa ń dùn mí pé kí ni èpè mi ní ṣe pẹ̀lú ẹ̀yin olórí burúkú thank you wọnú èmi àtẹ̀yàn kọ́ lájọ́ ń jà gbà yẹn ọmọ yẹn wá dá sí nẹ́ẹ̀sì ó máa ṣe ó ṣépè mo wá dá èpè yẹn padà fún ìgbà tí Tòkunbọ̀ máa jáde ó ní Tóyìn ó jẹ̀bi wọnú ó jẹ̀bi ẹ̀ ó jẹ̀bi wọnú kí ló dé irú èpè wo nìyẹn mo máa gba tèmi sí kádàrà máa ní abẹ́rẹ́ mi kí wá fún tòkun wọlé sí ọ̀rọ̀ ẹ̀ mo wò pé wẹ́ẹ́ ojú tóun fi wò ó nìyẹn pé mo jẹ̀bi ọmọ yẹn but òun ò wò ó pé ọmọ wọnú yìí ló kọ́kọ́ ṣépè o ìgbà tó máa ṣe ṣé ó lọ jẹ̀bi wọnú ó jẹ̀bi ìjẹ̀bi ló ń jà tó mo gbà sí kádàrà ẹ̀yin alálùbáríkà abẹ́rẹ́ mi kí wá fún lésì mi ò fún lésì torí ṣe mọ̀ pé àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ojú tẹ̀mí fi máa wò kọ́lẹ̀ yìí fi máa wò ojú tẹ̀yìn fi máa wò kọ́lẹ̀ yìí fi máa wò ṣó ti yé yín èmi wò pé ojú tóun fi wò ni pé mo jẹ̀bi ọmọ yẹn mo fi ṣoṣù mo fi para ìgbà tí ò ti lépè inú mo mójú mi kú ọmọ ìdá yẹn ní kẹ́sì baba Gaddafi tí àwọn ọmọ kí baba Gaddafi tí baba Gaddafi ò dá àwọn ọmọ yẹn lò mi ò fi yẹn ṣe torí mi ò kí ń ṣe báyìí mi ì lè torí pé mi àti ẹ̀ ń jà kí dẹ̀ ni pé n tó ṣe yìí right kí wọ́n torí pé mi àti ẹ̀ ń jà kí wọ́n dá ẹlẹ́bi èmi ò ṣerú ẹ̀ ìgbà tí ọlọ́ baba Gaddafi àti Tòkunbọ̀ Abọ́dẹrìn mo ṣe ṣó kì í ṣe pé mo support Tòkunbọ̀ mo dá ẹjọ́ yẹn bó ṣe yẹ kí n sọ bó ṣe yẹ kí n dá mo ṣe dá ẹjọ́ yẹn dẹ̀ fẹ́bọ̀ Tòkunbọ̀ tẹ́ bá rántí recently yìí tí Kúránì àti dọ̀kásì ń jà ṣóò tí mo ṣe ẹ̀yin èèyàn ṣe mọ̀ pé Tòkunbọ̀ tún jáde tóyìn ó jẹ̀bi èwo lẹjọ́ òṣì tó dágbọ̀n ta ló sọ ẹ́ di jọ́ọ̀jì gan èwo ni gan tó bá dẹ̀ dájọ́ tiẹ̀ wàá gbómi parí èmi ò jàre rí lọ́dọ̀ Tòkunbọ̀ èmi ò mọ̀ pé ó hẹ̀ ti ara ẹ̀ báyìí bọ́lá ṣe máa bá mi kórìíra ènìyàn Tòkunbọ̀ Abọ́dẹrìn ọmọ bíbí inú Fóyèkẹ́ Fóyèkẹ́ ọlọ́run á bá mi kórìíra ẹ̀ ọlọ́run á bá mi kórìíra àwọn ọmọ tó ta rẹ̀ jáde Tòkunbọ̀ èmi ò mọ̀ pé bó ṣe èmi ò rírú eléyìí rí omi ìrú ọlọ́run rí o ló bá tún jáde Tóyìn ta ló sọ ẹ́ di George jọ́ Tòkunbọ̀ gbogbo àwa bloggers orí Facebook George George ni wà gbogbo wa ń gbẹnu sọ̀rọ̀ ní george ní gbogbo wa so má gbélé ni lórí pé ta ló sọ mí ní george gbogbo wa ní george bọ́lá má ṣe fún ẹ nílà káyọ̀ ọ̀rọ̀ sí ló ṣe máa sọ sí bọ́lá má ṣe fún ẹ lágbèkalẹ̀ ọ̀rọ̀ sí ló ṣe máa gbé tiẹ̀ kalẹ̀ gbogbo wa ní george point of correction we are all george our bloggers our speaker on facebook because most ọ̀rọ̀ tá a máa ń dá sí ọ̀rọ̀ tá bá rí lórí social media la máa ń dá sí ṣó ti yẹ tòkunbọ̀ mo tún ṣe ṣó Kwame àti Dorcas tòkunbọ̀ tún jáde tóyìn ó jẹ̀bi ta ló sún ẹni adájọ́ ó jẹ̀bi kíníkan kíníkan ó ṣẹ́ẹ̀dì Kwame ìjẹ́rìí mi kí n fún tòkunbọ̀ lésì torí mo jẹ́ ẹni tí ọlọ́run fún ní òye gan mo jẹ́ ẹni tí ọlọ́run fún ní ọgbọ́n gan mo jẹ́ ẹni tí ọlọ́run fún ní ìmọ̀ gan tẹ́mi náà dẹ̀ máa ń rí àmì ọlọ́run nínú ayé mi ìjẹ́ níbi kí n fún tògùn mọ̀lẹ́ sí mi ò lè fún lẹ́sì torí pé opinion tiẹ̀ ló sọ ojú tóun tún fi wò yẹn ni pé mo jẹ̀bi opinion ló sọ ẹ̀rí pé mi ò fún lẹ́sì mi ò lè sọ bíẹ̀tì fún nítorí ló sọ ẹni tó rí ẹ̀ bá pé tí spíkà bá ṣe ṣó tó bá fẹ́ èèyàn kan fẹ́yàn kan ìwọ tó rí ẹ̀ bá pé má máa wò pé ṣe paṣíà opinion tiẹ̀ ojú tóun fi rí ló fi sọ. So wọ́n tó bá bá spíkà lọ́jà fún nǹkan bẹ́ẹ̀ á jẹ́ pé wọ́n lọ́wọ́ wà lára ẹ̀ ẹni pé mo kàn wò pé wẹ́ ìgbà tó wá di iṣó eléyìí olórí burúkú ọmọ búkẹ́ òfu ẹ̀yẹ tó máa ṣorí burúkú kẹ́yìn ayé ẹ̀ tó kú máa wá ṣe ṣó lánàá ẹ jẹ́ kí n play nǹkan tó sọ ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín.

jẹ́ àforídé pẹ̀lú bí ẹ sábọ́ọ̀dù gbọ́ á padà sọ́wọ́ ọmọ ẹyọkọ tó bí. ṣàgbọ́ tókù bá bọ́dẹ̀ rìn ní ègún ẹ̀tí èpè á padà sórí tínà lọ́lá àkúrà tókù bọ̀ ọmọ ẹyọkọ mo bí ṣé bó tiẹ̀ ní mi ò bí rárá gbà kan ni ṣé mo tútù bẹ́ẹ̀ yọkan ni gbogbo last year last two years ó máa ní mi ò bí kankan ni ah, èmi ò wá mọ̀gbà tí mo tún bímọ ẹyọkan o ṣé mi bímọ ni mi ò bí o àwọn ọmọ ọlọ́run ni mò ń tọ́ o ah, jọ́ o tọkùnbọ̀ mi ò bímọ o àwọn ọmọ ọlọ́run ni mò ń tọ́ ọmọ ọlọ́run ni wọ́n wọ́n ṣe ọmọ mi o ọmọ ọlọ́run ó ní mi ò bímọ gbogbo last two years ó lágàn ni tó yín o kí ló dé mo tútù bímọ ẹyọ kan tó bá tún yá tún di méjì tó bá yá tún di mẹ́ta tó bá yá tún di mẹ́rin ìgbà tó rọ ayé mi ò yí ẹ ọ̀rọ̀ mi dàbí omi àgbọn ni kò sí ẹ̀dá alàyè kankan tó mọ bómi ṣe wọnú àgbọn ọlọ́run ò mo wá bẹ̀rẹ̀ ní wákàtí lórí ọ̀rọ̀ ayé mi lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi lórí ọ̀rọ̀ ayé ọkọ mi lórí ọ̀rọ̀ ayé àwọn òbí mi lórí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí mo ń ṣe yìí lórí ìrìn àjò ayé mi lórí nǹkan tí wọ́n mí nínú ayé mi àti tí ò ní ayé ò ní rí di mi ọlọ́run má jẹ́ kí ayé rí di mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ayé ò ní rí di yín ẹgbẹ́ ìpè tí Tòkunbọ̀ ṣe ó ní tí olórí burúkú Búkì òfò ẹ̀yẹ tó bá jí àforídèpènù ó ní Tòkunbọ̀ lépè yẹn á wá padà sórí Tina ó lépè á padà sórí Anna ó lépè á wá padà sórí Wálé láṣẹ Ọlọ́run lọ́lá Kùránì Tòkunbọ̀ Abọ́dẹrìn gbogbo ohun tó bá rò sí mi olúwa tó yàn adé ọlá dé gbìtẹ̀ kó máa jẹ́ ti àwọn ọmọ ẹ̀ kó jẹ́ ti Tina kó jẹ́ ti Anna kó jẹ́ ti Wálé iṣẹ́ aláwọ̀ bí kúdúrà tó láì. ọlọ́run wọlé mi ti ẹ̀rí tí ẹ rò tó kú mọ̀ ọlọ́run wọlé mi ní kínníkínú ẹ àkúrà mú gbé dání ọlọ́run wọlé pé mi ní kínníkínú tó kún bá abọ́dẹ rẹ̀ ọmọ bíbí inú fọ́yẹ̀kẹ̀ gbogbo èpè tó ṣẹ́ lánàá lórí iṣu ẹ̀ ọlọ́run bá mi tá a padà fẹ́fẹ́ kọ kì í fẹ́ kó má kọgi oko lára ọlọ́run bá mi fèpè náà sórí tina bá mi fi sórí wálé bá mi fi sórí hànà ọlọ́pàá ìwọ̀n tèpè amúnijámúni ṣú ọ̀tọ̀ọ̀tọ̀ méjì tó dá sí tó dá mi lẹ́bi ṣé mo wá fún ẹ lésì kí ló mú ẹ ṣépè pé hànà képèjà hànà kí ló mú ẹ sọ pé képèjà tina ọmọ ẹ Tòkunbọ̀ kí ló mú ẹ sọ pé képèjà wálé ọmọ ẹ ẹ tún bẹ̀rẹ̀ gbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò mo fẹ́ kẹ́ túbọ̀ tí bá ti débi èpè yẹn máa stop ẹ má gbọ́. kí la gbé kí la gbé kí la gbé kí la gbé tẹ́pẹ̀ yẹn pọ̀ rẹpẹtẹ tó yẹn. èpè yẹn ti pọ̀ jù lóyún ti dé bókè bá jẹ́ àforídẹ́pẹ̀ lòbí ẹ̀ sábọ́ọ̀dù gbọ́ á padà sọ́wọ́ mi ọkọ tó bí. ṣé ẹ gbọ́ ṣé ẹ ti gbọ́ ọlọ́run á wá wọlé wákàtí ọlọ́run á wọlé àkúrà. Anna Ògúnbàwò ọmọ bíbí inú ìwọ tòkunbọ̀ abọ́dẹrùn èèpẹ̀ ajá anna ọlọ́wọ́n wọlé àkùrán wálé ìwọ ọmọ bíbí inú tòkunbọ̀ abọ́dẹrùn èèpẹ̀ kò já ẹ̀ níbikíbi tó bá wà wọlé àkùrán tina ọmọ bíbí inú ìwọ tòkunbọ̀ abọ́dẹrùn képè kò já ẹ̀ tòkunbọ̀ èèpẹ̀ kò já àwọn ọmọ ẹ mo dá padà fún ẹ má fèpè bá mi ṣeré mọ́ láyé ṣóò méjì mo ti ṣe rí tó o ti dá mi lẹ́bi ìjọ orí mi kí wọ́n bẹ fà á opinion ti ẹ ló sọ kí ló wá fèpè tó ṣẹ́ tó ní képè kó ja ọmọ ẹ̀ hànà tó ní képè kó ja ọmọ ẹ̀ tí náà ọmọ bíbí inú wọn ni wọ́n tó kún bá bọ́dẹ̀ nù kí ló fèpè tó ṣẹ́ tó o wá ní képè kó ja ọmọ ẹ̀ wálé ọmọ bíbí inú ìwọ́n tó kún bá nù èpè á já àwọn bó ṣe sọ yẹn ohun tó o bá rò sí mi kó jẹ́ tàwọn ọmọ yẹn kó jẹ́ tàwọn ọmọ ẹ. sísá mi ọmọ òun tìsan tìsan ẹ̀mí ẹ̀ṣẹ̀ welcome on board. lágbára ọlọ́run lágbára àwọn tó nílé ayé lágbára àwọn màláìkà tó ṣílẹ̀kùn ọjọ́ ènì kọ́lọ́hún wọlé pé mi ò ní ìwọ tó kún bá bọ́dẹ̀rìn mi ò ní ẹ sínú mi ò rí tí ẹ rò ọlọ́run abáni jẹ́ képe ja ọmọ ẹ tí náà ògùn bá wò ọlọ́run á jẹ́ képe bá mi ja ọmọ ẹ wálé ògùn bá wò ọmọ bíbí inú ìwọ tòkun bá bọ́dẹ̀ rìn èpè á ja ọmọ ẹ ńlá ọmọ bíbí inú ìwọ tòkun bá bọ́dẹ̀ rìn àdàbí tí bá ṣépè fún ẹ kí ló fèpè tó ń ṣe fún mi kí ló fèpè kí ni tèmi àti ẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ẹ́ tó fi fa èpè tó fi ní képe ja hànà tó fi ní képe já tínà tó ní képe já wálé tí ọlọ́run á dẹ̀ bá mi fàṣẹ sí àwọn abiyamọ tó ṣílẹ̀kùn jẹ́ ìníwá bá mi fàṣẹ sí àwọn abiyamọ òde ọ̀run á bá mi fàṣẹ sí àwọn abiyamọ ayé á bá mi fàṣẹ sí kí ló dé tó ní képèjẹ àwọn ọmọ ẹ tépèjẹ máa jà wọ́n pa kí lè ṣẹ̀mí lọ́dún ẹ tòkun máa bọ́dẹ rìn kí ni mo ṣe fún ẹ ṣó lè bọ́ ta kó wá sọ pé nǹkan báyìí ni Tóyìn ṣe fún ẹ ìlara rìkíṣí ló ń pa ẹ kú Tòkunbọ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú ọ̀tẹ̀ ló ń bá ẹ jà Tòkunbọ̀ bọ́ta kó wá sọ nǹkan tí mo ṣe fún ẹ tó fi ní kẹ́pẹ̀ já tínà tó fi ní kẹ́pẹ̀ já ànà tó fi ní kẹ́pẹ̀ já wálé ọmọ bíbí inú ìwọ tòkun bá bọ́dẹ̀ rẹ̀ sọ ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ àgbàlagbà gidi kò kí ń dájọ́ òṣì bó ṣe jà yẹn àgbà òfò ní ẹ̀ tòkun bọ̀ ó ti fi hàn pé ọ̀tá ni ẹ́ títọ̀ ọ̀rọ̀ tọmọ búkì òfò ẹ̀yẹ yóò bá ṣẹlẹ̀ ó ò ní gbójú jáde tòkun bọ̀ ó ò ní gbé ojú jáde o ti wá gbójú jáde o ti jẹ́ kó yẹ wá pé ni ẹ́ àgbàlagbà gidi àgbáre àgbàlagbà tó máa dá lẹ́kọ̀ọ́ kì í dájọ́ bú tó dá yẹn àgbà òfò ni ẹ́ so èèyàn ṣépè kí n má ṣẹ́tẹ̀ mi padà fún kí n èèyàn ṣépè. fún rẹ̀ àtàwọn ọmọ ẹ̀ búkí ọ̀fọ̀ ẹ̀yẹ owó ẹ̀yẹ ó o fún ìṣẹ̀dá ìrandíran àwọn ọmọ ẹ̀ àtọmọ tó tún máa táyé bá ń jáyé àtàwọn ọmọdọ́mọ ẹ̀ ìwọ àtòkùn bá bọ́dẹ rìn ó rí yẹn ó ní kí n máa kí n ti ọmọ yẹn wá bá mi. olórí burúkú ọmọ búkí òfò ó ṣe àdúrà èpè yẹn àwọn olórí burúkú tó máa ṣòfò ọmọ wọn tìrantìran àwọn kọ́lẹ̀ àwọn kọ́mọtétọ̀ wọ́n pè wọlé wọ́n ṣe àdúrà èpè yẹn ìwọ tòkunbọ̀ wá ó wá dára ẹlẹ́bi bọ́lọ́hùn ṣe máa bá mi dá ẹlẹ́bi ní tòkunbọ̀ gbogbo tó bá ṣe láyé ẹ ọlọ́run á bá mi dá ẹlẹ́bi àjàbí tí bá ní kíníkú ní ẹ̀ sínú tòkunbọ̀ abọ́dẹ̀rìn ló kù gbogbo tí àwọn ọmọ ẹ bá ń ṣe láyé wọn ọlọ́run á bá mi dá wọn lẹ́bi èèyàn ṣépè báyẹn and you expect me to keep quiet fọ́mọ olórí burúkú yẹn lórí pé mo kàn sọ̀rọ̀ àbí kí ni mo sọ tẹ́nìkan sọ rí gbà ṣọ́ra o wọ́n ní kó má jà o wọ́n ní kó sá fún ọ̀rọ̀ ọlọ́rọ̀ o àgbà mi kí mo sọ tẹ́nìkan sọ rí tó sọ dogun mọ́ rẹ lọ́wọ́ ọlọ́run á bá mi pa gbogbo yín rẹ́. ọlọ́run abánidojú ọlá yín bolẹ̀ tó kún babọ́dẹ̀rẹ̀ àti gbogbo àwọn ẹ̀mẹ̀wẹ́ ẹ̀ bẹ́ẹ̀ pín ẹgbẹgbẹ̀rún ní ọ̀nà ẹgbẹgbẹ̀rún ní ọ̀nà ẹgbẹgbẹ̀rún ọ̀run abánisọ yín dẹ̀ ní àtẹ̀mọ́lẹ̀ lágbára ọlọ́run abájọ mò ń wo náà mò ń gbé wo ìgbà tó lórí burúkú ọmọ yẹn ṣe ṣó mò ń gbé wo mo tún sọ nínú ṣó mi mo níta lóde kò ṣe léyìí ta ló tiẹ̀ sínú nǹkan tó ṣe yìí. ta ló tiẹ̀ ta ló ní kó ṣe léyìí àṣewọ ló wà nínú gò tó ń jẹ́ jíìn ọmọ olórí burúkú búkẹ́ owó yẹn tún ṣe ṣó mi ì tún fún lẹ́sìn ìjọ kejì mi ì fún lẹ́sìn ìjọ kẹta mi ì fún lẹ́sìn ìjọ kẹrin ìjọ tọ́ọ̀sì mo ṣẹ̀ wá fún lẹ́sìn mo ní sùúrù four days kí n tó wá fún lẹ́sìn mo ṣe bí ọ̀dẹ̀ ni mo ṣe bí ọ̀dẹ̀ mo lúgọ mo fẹ́ wò bóyá máa rí àwọn àgbàlagbà tí wọ́n ní òye bóyá máa rí àwọn àgbàlagbà tí wọ́n ní ọgbọ́n lórí mo lúgọ mo ń wò bóyá máa rí àwọn àgbàlagbà lálùbáríkà tó máa jáde pé kí ló lè tó lè nǹkan tẹ́ni ìsọ òpọ̀jù náà gbà tí ò sọ̀rọ̀ kú kí ló lè tó lè ò bá dẹ̀ má ṣe pé fún mo lúgọ mi ò gbọ́n mi ò gan mo gan pamọ́ ni mo gan pamọ́ síbì kan mi ò gọ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn pè mí agbó iṣẹ́ ìrọ̀ lórí burúkú ọmọ yẹn ni mo ní ẹjẹ́ kí n gan pamọ́ mò ń bọ̀ mo fẹ́ wòye mo fẹ́ wò bí àwọn alálùbáríkà àgbàlagbà ṣì wà. àtúnyẹ àìpé tó wáyé ṣe ti pọ̀jù mo ní ẹ máa wò ó ti yín àwọn kọ́là tún pè wọ́n tún ṣépè fọ́ta yín wọ́n ṣépè fọ́ta ọmọ yín mo ní ẹ máa wò ó ti yín. gọ̀ fún mo ní mi ò gọ̀ fún un ṣàmáyé ní mi ò gbọ́n ni mo ní mi ò gbọ́n ṣùgbọ́n gbọ́nú mi ò jẹ́ sùn mi ò dẹ̀gọ́ tó yẹn mà mo gọ́ ni mo gọ́ pamọ́ fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí ò kì í ní lọ́kàn pẹ́ nìkan lè mọ̀rọ̀ ń gbọ́ bẹ́ẹ̀ ni mo ní mi ò gbọ́n mi ò gbọ́n ṣùgbọ́n gbọ́nú mi ò jẹ́ sùn mi ò dẹ̀gọ́ tó yẹn mà mo gọ ni mo gọ pamọ́ fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí ò kì í ní lọ́kàn pẹ́ nìkan lè mọ̀rọ̀ gbọ́ bẹ́ẹ̀ ni mo gọ pamọ́ ni mo ṣe bí aago ìgbà tí mo wá láwọn tó ń jáde mo rí pé àwọn olórí burúkú àwọn baby speaker àwọn òsínwìn speaker àwọn tó ń sọ̀rọ̀ tí tó ń já lẹ́nu wọn mo rí pa àwọn yẹn ló ń bọ́ta mo wá ní sùúrù four days mo ṣẹ̀ wá bọ́ta. ìgbà tí mo wá jáde ojú wa tì wọ́n Tòkunbọ̀ sísá ṣèyí welcome on board good afternoon ojú tí ẹ Tòkunbọ̀ ojú tí ẹ ó pàpà fojú wọn pọ́ta ni ẹ èmi ò dẹ̀ mọ̀ pọ́ta ni ẹ ọlọ́wọ́ wọlé anú kan tẹ́mi rò sí ẹ̀yẹn tẹ́mi ò tiẹ̀ wo fojú ọ̀tá wò ẹ̀ ọlọ́wọ́ ajẹ́kẹ́pẹ̀ já ná ọmọ ẹ̀ tó sọ yẹn ọlọ́wọ́ ajẹ́kẹ́pẹ̀ já tí ná ọmọ ẹ̀ tó sọ yẹn Tòkunbọ̀ ọlọ́wọ́ ajẹ́kẹ́pẹ̀ já wálé ọmọ ẹ̀ tó sọ yẹn Tòkunbọ̀ èmi ò mọ̀ pọ́ta ni ẹ̀ àfìgbà tó fojú ara ẹ̀ hàn tó jẹ́ kẹ́bíbọ̀dì mọ̀ pé ọ̀tá ni ẹ́ mo wá jáde mo fún ọmọ ẹ ní èpè padà mo fún ní times ten èpè tó ṣẹ́ ojú wá tiẹ̀ ojú tiẹ̀ tó kún Babọ́dẹrìn torí pé ajá ẹ tó o ní kó wá bù mí jẹ mo ti kan lẹ́yìn òkè ìwọ ló rán wá ọlọ́run dẹ̀jọ́ máa lákàáyé papọ̀ ni ó ti fojú hàn pé ìwọ ló rán ọmọ yẹn wá pé bù dáadáa ó ti fojú hàn pé ló rán wá ajá ẹ búkí owó ẹ̀yẹ ajá ẹ tó ní kó wá bù mí jẹ ọlọ́run bá mi kún ọ òkè wà ní tó jẹ́ jì tó kún bá bọ́dẹ̀ má gbé ewé wá o kájọ wà ní fákàsì yìí ọmọ bó má gbé yánmọ̀yánmọ́ ẹ wá sọ́dọ̀ mi tòkun bá bọ́dẹ rìn torí tó bá gbé wá ògùn ẹ wà ó á fún ẹ ní dòzẹ wà láìlẹ̀ ẹ̀zí má gbórí burúkú ẹ wá sáyíká mi tòkun bá bọ́dẹ rìn má gbé rádaràdá ẹ wá sáyíká mi tòkun bá bọ́dẹ rìn tó bá gbé wá máa fún ẹ ní dòzẹ o lẹ́nu ọ̀rọ̀ tèmi o tòkun bọ̀ ó lẹ́nu ọ̀rọ̀ tèmi o ó lè ṣe ten minutes lórí ọ̀rọ̀ mi wà láìláì sí tó bá ṣe ṣó ó lè sọ ten minutes lórí ọ̀rọ̀ ayé mi torí ó lẹ́nu ọ̀rọ̀ mi èmi ò sínú àwọn spíkà tó ń sọ fún pé o bọ́ wọn wọn jẹ́nu owó èmi ò jẹ́nu owó ẹ̀ o ìwọ ló tún jẹ wá ní change òkú dáwọ́ wa padà o. tó o bá gbé owó èrè wá sọ́dọ̀ mi ò tó kú bá wọ́n dẹ̀rìn tó bá ń gbú gbogbo spíkà tèmi tó ní adégbìtẹ́ yàtọ̀ o ò lẹ́nu ọ̀rọ̀ mi mi ì sínú àwọn spíkà tó máa fi ń gara bẹ́yẹ báyìí ló fún o jẹ́ èmi owó tèmi ló tún wà lọ́wọ́ ẹ Tòkunbọ̀ so má gbéwé rẹ wá sọ́dọ̀ mi o tó bá yẹ ti ara ẹ bọ́lá ṣe máa bá mi kórìíra ẹ nìyẹn Tòkunbọ̀ ọlọ́run á bá mi kórìíra ẹ. ọlọ́run ló máa bá mi kórìíra ètò kúrò mi ò jẹ́ ni owó ẹ o o ò lè fi mí kọ́rọ̀ sọ o èmi mo tún máa jèrè ọ̀rọ̀ lára ẹ tó kún babọ́dẹ rìn o ò lè fi mí kọ́rọ̀ sọ wàláì jẹ́ sọ̀rọ̀ kan fún ẹ gbogbo pàrú ẹ gbogbo gbogbo egun ẹ tó le mo mọ bí mo ṣe máa mú ẹ mo mọ bí mo ṣe máa mú ẹ àánú ẹ tún máa ń ṣe mí ni. irọ́ ipò ló máa mẹ́ǹtẹ̀ tó kún bá bọ̀rẹ̀ rìn mo mọ bí mo ṣe máa ń mú ẹ àánú ẹ tún máa ń ṣe mí ni bọ́ọ̀tà kó wá ṣe wèrè ẹ tó fẹ́ ṣe ṣáà má parọ́ mọ́ mi dẹ̀ má rárá bú fún mi torí tó bá rárá bú fún mi kùnrán ni máa fi wẹ̀ látòkè délẹ̀ tó o bá ṣe ṣé o tó bá rárá bú fún mi tó o parọ́ mọ́ mi àkùnrán ni máa fi ṣépè fún ẹ dànù. orí burúkú mọ́ mi ṣọmọ kẹtọ tí wọn tí bá rí lọ́tọ́ bá pamọ́ ẹ káńdù ló ń tàn kí n pe ọlọ́run káńdù tèmi rèé kí n tún pe ọlọ́run ṣọtiri iṣẹ́ òru tèmi rèé ó ti rí tó bá dùn ìpolè rárá bú fún mi àkúrà ló máa dájú èmi àti ẹ ó tí ì rè pé o ṣẹ̀ máa rè pè ní torí màá máa padà bí ilé ẹ lórí ni tó bá yẹ pé gbogbo tó bá ń sọ tó bá jẹ́ òótọ́ ló kù sọjọ́ ku ẹ kókó ṣí ẹ kókó rí burúkú ẹ sẹ́gbẹ̀ẹ́ o ti fojú wọn ọlọ́run ló fojú ẹ̀ hàn títọ́ lórí burúkú ọmọ búkí òfò ẹ̀yẹ yorùbá ṣẹlẹ̀ a lè mọ lóyàn tó jẹ́ tó kún bá bófòrè torí mi ò ṣe báyìí fún ẹ o ò dẹ̀dẹ̀ sọ pé nǹkan báyìí mo ṣe fún ẹ ṣùgbọ́n rí kì í ṣe ara ẹ ẹ̀dánú ara ẹ ó ń gbé ẹ nínú kò jẹ́ o gbádùn òun ló jẹ́ kó wá ṣépè fún tina kó ṣépè fún hana kó ṣépè fún wálé tọ́lọ̀ dẹ̀ máa bá mi jẹ́ képe yẹn kó já àwọn ọmọ ẹ má wàá fẹ́ mi o àgbàrá dáradá àgbò òṣì aláìmoore yìí ṣe bá bí ijó síjó kìíní àná tó gbé kẹ́sì bàbá tí náà wà ṣe rí mi kí n ṣe mọ́ ni ṣe rí mi kí n ṣe ni ìgbà tí mi ò mú ẹ sínú mi ìmọ̀ pé lórí burúkú ni ẹ jẹ́ kájọ kò sí èmi ò wá nílẹ̀ ràbú fún ẹ ìwà rẹ ìwà burúkú ìwà burúkú ìwà ìkà tí ìyá ọ̀fọ̀ ń wù tó ń wù lèmi máa fi sọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ èmi ò ní rárá bú fún ẹ tí bá dẹ̀ yẹn ṣe ṣó mi mi ní fi kan pé méjì kò ní dọ́gba mọ́ra wọn everyday wọn everyday every show mi different show èmi ọmọ pọ́ta ní ẹ̀ ọlọ́run máa ṣe tó bá mi fojú ẹ̀ hàn kábíyèsí ọlọ́run wo àgbà rádaràda òṣì yìí gbéwò èyí ẹ wá ṣó pọ̀ lára ẹ ṣó yẹ ẹ tó pè lájẹ náà a máa bẹ tírìtì ẹ ṣó pọ̀ lára ẹ gbégbé rẹ wá torí ẹlẹ́tẹ̀ àgbà òfò ní ẹ ìjọ tó ti ń dára ẹlẹ́bi orí ni kí n fún ẹ létí rì kí ló fẹ́ pé orí burúkú tó ń ṣe fún tina kí ló fẹ́ pé tó ń ṣe fún anna ọmú ẹ kí ló fẹ́ pé tó ń ṣe fún wálé ọmú ẹ tọ́lọ́ máa bá mi jẹ́ képe kó já ọmú ẹ ó yá wèrè mọ́ tilẹ̀ ni. ma fẹ́ pè bá mi ṣeré o má lọ indirect ẹ̀dẹ̀ ọ̀rọ̀ fún mi o ọmọ Yorùbá gidi ni o ọmọ bíbí inú Yorùbá gidi ni mí. èpè ajá ẹ Tina èpè ajá ọmọ ẹ tògùn bọ̀hánà èpè ajá ọmọ ẹ Wálé bó ṣe wò ó ọlọ́run abá mi dá padà sórí àwọn ọmọ ẹ pọ̀ fún ẹ. ṣóò pọ̀ gidi ìgbà tẹ́mi ò mọ̀ pọ̀tà ni ẹ àìmọye ṣóò tó yẹ ká treat a treat ẹ dáadáa tá à ní fi kan pé méjì tí kò ní jọra wọn a máa treat ẹ tó dẹ̀ máa make sense àwọn òde nínú ọ̀rọ̀ bú fún ẹ ìwà burúkú tó ń wù á máa fi ṣe wáàsí fún ẹ ni a máa fi ṣe wáàsí fún ẹ ó wà lẹ̀ ó pọ̀n lẹ̀ dáadáa ó pọ̀n lẹ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀dá bẹ́ẹ̀ pé ẹgbẹ̀ngbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ngbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ngbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ngbẹ̀rún ọ̀run á gbé mi lékè yín ẹ dẹni ilẹ̀ lọ́là àkúrà ẹ̀yin ọ̀tá yé mi àtọ́pẹ́ báwo ni bẹ́ẹ̀ kọ́ mọ̀ bọ́ ìtọ́pẹ́ bẹ́ẹ̀ pé ẹgbẹ̀ngbẹ̀rún ọlọ́run á sọ yín dẹni ilẹ̀ lágbára ọlọ́run ọlọ́wọ́ sọ yín dẹni ẹ̀tẹ́ gbẹ pé ẹgbẹ̀gbẹ̀rú lágbára ọlọ́run wo ní kébékébé wo ní kébékébé agbóhùnsì agbára nù orò kó lórí burúkú ọmọ yẹn máa fi rẹ̀ ṣẹ̀ sí láì ṣe mi ó wá rí i pé ọlọ́run ò fún ṣe ó wá ṣe tóyìn ẹ ó jẹ̀bi ẹ ẹ ṣe ó fẹ́ képe jatínà ọmú ẹni ṣé o fẹ́ pé pèjà wálé ọmọ ẹni àforídèpè nù ni wọ́ ẹni tó bá jẹ́ àforídèpè nù ṣó máa sọ pé àforídèpè nù ẹ̀ fúfú ni ẹ ọlọ́run tó kúbọ̀ lọ́dọ̀ rú àwa yìí níwájú rú èmi yìí ó fúyẹ́ tó kúbọ̀ wàláì lẹ́sìn ìwọ àforídèpè nù ó lè rá àforídèpè nù kó tó máa tún fi sọ pé àforídèpè nù lòun ẹlẹ́nu nírú èèyàn bẹ́ẹ̀ yẹn ẹlẹ́nu ẹlẹ́nu ní ẹ̀tòkùnbọ̀ bẹ́ẹ̀ péjọ ní ẹgbẹgbẹ̀rún ọlọ́run á gbé mi borí gbogbo yín ọlọ́run á bá mi sọ gbogbo ẹ̀yin ọ̀tá ayé mi á bá mi sọ yín dẹni adìrìn á bá mi sọ yín dẹni arinlẹ̀ tìrántìrán yín gbogbo èròǹgbà gbogbo ẹ̀yin ọ̀tá ayé mi lórí mi ọ̀run á mi sọ́dọ̀ fo ẹ fọwọ́ ara yín ṣera yín ṣàlàó. gbogbo wọn aburú tẹ́ ẹ bá rò sí gbogbo ẹ̀yìn ọ̀tá yé mi ẹ fi ọwọ́ ara yín ṣera yín ẹ fi ṣe àwọn ọmọ tó tara yín jáde ẹ fi ṣe gbogbo ohun tó wà láyìíká yín lágbára àwọn tó nílé ayé olùkọ́ bẹ́ẹ̀ fi tó yin ṣẹ̀ sínú ẹ̀ ń dùn ọlọ́run wá fún ẹ ṣe wá di wèrè síta ó ṣẹ̀ wá ṣú ara ẹ ló fi ń ṣépè fáwọn ọmọ ẹ ó di wèrè síta lọ́sàn ọlọ́run ò ní fún yín ṣe wọ́n bí tòkùnbọ̀ ọmọ kọrin kan wọ́n ní wàjáde náà wàjáde náà tókùnbọ̀ wàjáde náà wàjáde náà wàjáde náà túra iṣu lòun fẹ́ wẹ̀sì yan wẹ̀sì yan irọ́ ní iṣu ń pa kò lè rí wàláì àgbàdo lòun fẹ́ wẹ̀sì ẹ̀kọ́ irọ́ làgbàdo ń pa kò lè rí tókùn bá bọ́dẹ̀ rìn àti gbogbo àwọn mẹ̀wẹ́ ẹ̀ gbogbo ẹni bá ló ń fẹ́ ẹ̀wẹ̀ sí èmi. mo ní gbogbo ẹni bá ló ń fẹ́ ẹ̀wẹ̀ sí èmi fúnra ọlọ́run ni ó bá mi fẹ̀ sí yọ fúnra ọlọ́run ni ó fẹ̀ sí wọn yọ fúnra ọlọ́run ni ó fẹ̀ sí wọn yọ tó kúbọ̀ fúnra ọlọ́run ni ó fẹ̀ sí ẹ yọ ìran ọlọ́run ni ò fẹ́ sí ẹyọ bẹ́ẹ̀ ni ah ó ṣe mistake iṣu ẹ olófẹ́wẹ̀ sí yan tèmi irọ́ ni iṣu ẹ pa kò ṣeé ṣe ọlọ́run agbájọ́ ni wọ́n ò lè wẹ̀ sí ẹ̀kọ́ tèmi tó bá wá takú tó bá lóun fẹ́ wẹ̀ sí èmi ló wá tó yìn ọlọ́run á bá mi fẹ̀ sí ẹ̀yọ ọ̀run á bá mi fi ẹ̀ṣẹ̀ sí tó kún máa bọ́ dẹnu ọ̀run á bá mi fi ẹ̀ṣẹ̀ lẹ́yà bó ṣe máa jẹ́ nìyẹn ọ̀run á bá mi jẹ́ láàmú bẹ́ẹ̀ ni wàjáde náà wàjáde náà wàjáde náà ṣúra iṣu lòun fẹ́ wẹ̀ sí yan hmm, ẹ̀yin tèmi irọ́ ní iṣu ń pa kò lè rí àgbàdo lòun fẹ́ wẹ̀ sí ẹ̀kọ́ wàláì tó kú rìn irọ́ ló fi ń pa ò léèrí tí wọ́n bá ní wọ́n fẹ́ ẹ̀wẹ̀ sí èmi ọlọ́run á bá mi fẹ̀ sí ẹ̀yọ́ o tó kún bá wọlé rìn ọlọ́run á bá mi fẹ̀ sí ẹ̀yọ́ o lọ́lọ́kùnrin ọlọ́run á bá mi fẹ̀ sí ẹ̀yọ́ tó kún bá wọlé rìn àti gbogbo àwọn ẹ̀mẹ̀wẹ̀ ẹlẹ́gbẹ̀gbẹ̀rún lọ́nà ẹgbẹ̀gbẹ̀rún ọlọ́run á bá mi fẹ̀ sí yọ gbogbo yín ọ̀run á bá mi sọ yín dẹni ẹ̀sìn ọlọ́run á sọ yín dẹni ẹlẹ́yà sọ yín dẹni ègún inshallah bí kúdúrà tó láì tó kún bọ̀ ayé á sá fún ẹ ó ní bó ṣe ń ṣépè yẹn wọn á sá fún ẹ ayé á sá fún ẹ tó kún bá bọ́dẹ̀ rẹ̀ ọmọ bíbí inú fólèkẹ́ ayé á fún àwọn ọmọ tó tarẹ̀ jáde tó kún bá bọ́dẹ̀ ayé ò ní sà ẹ tó rápè mọ́ra ní tèmi jire ẹ tó bá pebi fún yín ẹ dá padà ẹ má gbòòṣì mọ́ra ire ní kẹgbà mọ́ra ẹ má gborí burúkú mọ́ra ẹyin tèmi àárín jù báyìí lọ lórí ètò lẹ́nu ẹ bá mi sọ fún ẹni kó túbọ̀ lọ kó náà tẹ̀ dáadáa ẹni kọ́ lọ pera wọn jọ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rú lọ́nà ẹgbẹ̀ẹ́gbẹ̀rú kọ́ lọ pọ̀ sí wa ọlọ́run a máa bá mi fa ẹ̀sìn gbogbo wọn yọ lẹ́yọ kọ̀ọ̀kan ni ìyí dáṣírí ẹ̀ ń bò nu wọn ọ̀run a máa bá mi tú wọn láṣírí lẹ́yọ kọ̀ọ̀kan ni bó ṣe máa jẹ́ nìyẹn. thank you